ẹ̀yin ọkùnrin ẹ máa dá o ẹ máa láwùú o láti dúró gbogbo nǹkan tó sọ fún mi pátápátá ìlérí tó ṣe fún mi lórí bẹ́ẹ̀ ni àti ẹjọ́ ń sùn sí. but you realize pé òun embarrass mi ni bó ṣe ń ṣe yìí kò dẹ̀ ní da fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn ta ló ń embarrass ẹ èmi ń embarrass wọ lẹ́nu tiẹ̀ sórí mi ò gbúdọ̀ rí ẹnu ilé yìí ó wá ó tẹ̀ wá lórí láyà ó gbé obìnrin ó wá gbé wá ká mi mọ́nu ilé tí mo fi owó ara mi kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ sórí jẹ́ ìsọ fún ẹ mi ò gbúdọ̀ rí ẹnu ilé yìí mọ́ o. ǹjẹ́ o mọ̀ pé mo rí ẹ ojú mi méjèèjì mo dẹ̀ rí ẹ kò ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ lórí ẹ mo ti ń gbọ́ fìrìfìrì nínú ilé tipẹ́ tó ń sọ sí mi ní etí wípé mọ nǹkan máa ń wá ẹ wá tí mi ò bá sílé so o ti ní orí láyà o tún gbé ọkùnrin o ń gbé ọkùnrin wá sínú street tèmi ń gbé. jọjọ jọjọ jọjọ kí ni problem ẹ gbọ́dọ̀ ọgbọ́n ọgbẹni kí ló dé lọ kí ni problem ẹ náà má ṣì máa wọ mọ́tò kí ni problem ẹ ṣé kí n má ṣ pé kì í sọ̀rọ̀ kan fún ẹ pé etí ẹ̀ sílẹ̀ kò gbọ́ ó gbọ́dọ̀ gbóyún débi o tó bá fi lè tó ṣe ránu òṣì ránu ẹ kákàkiri tó wá gbóyún tó wá rò pé máa wá sí bíbí kò lè jọ o ṣé ti gbọ́ ṣé ọ̀pá ìtì mi bó ṣe wà yìí bó ṣe dáré moṣú sílé yìí ṣé o pé ni wọ́n dùn ni. kí ọmọ ẹ̀gbọ́n mi wọnú ọlá kó lánàá ẹgbàgà kó sọ pé mi dálé moṣú. honestly rubbish ni now bó ṣe máa ń tilẹ̀kùn mọ́ mi tí ò ní fi kí ilẹ̀ nìyẹn who does that èmi bá lélẹ̀ máa máa bọ́n lé mọ̀ nílé ráyè wọlé rubbish ni gbogbo nǹkan tó ń ṣe yẹn náà. ṣé ilé tó fowó ẹ kọ́ àbí tí mo fowó mi kọ́. ẹjọ má bínú ṣé ní kọkà nílẹ̀. of course na. mo tiẹ̀ mọ̀ pé tẹ́yìn ò bá ní àǹtí yìí máa ní tiwọn kẹ wá bá mi pè kẹ wá sọ pé ó mà ti dáràn ó mà ti rògbò lọ́wọ́ mi o. kì í dẹ̀ ṣe pé bóyá o ká ẹ mú pẹ̀lú obìnrin kó bóyá o máa ń ṣọmọ lẹ́yìn ẹ̀. lọ́wọ́ ẹ kú jọ wọ́n fọ etí ẹ̀ o mo dẹ̀ mí ìnẹ̀ lóòótọ́ má fi ọwọ́ ẹ̀kàn mi mọ́ ṣó ti gbọ́ má fi ọwọ́ ẹ̀kàn mi mọ́ ó dẹ̀ rí pé ilẹ̀ ti ṣú mi ì dẹ̀ fẹ́ wàhálà mi ì fẹ́ wàhálà mo fi ọlọ́run bá bẹ̀ jẹ́ kí n sùn. ẹni tó ń sọ yìí náà ẹni tó wà responsible wo ló ń sọ. ẹ jẹ́ jẹ́jẹ́ owó lẹ́nu bá mi sọ tí ó tí ó tí ó dùn lẹ́nu yìí ṣé mo kàn fún òfin kọ́kọ́ tọ́jú mi ni àbí ẹyẹ rí mi ẹyẹ rí pé bí ń pa ẹ wọn ti lẹ́ni tó ń fẹ́ wọn ti ní boyfriend débi tó máa wọn fẹ́ máa rì tó ti yẹ yín tó fi lè mind bóyá kẹ̀kẹ́ ẹnu sáwọn máa gbà fún yín èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo ti lọ́kọ ẹ ṣe àmọ́ pé ládùn gbọdọ̀ rí mi ẹ bá mi lé tẹ́wá ìkúnṣe ti gbọ́ bàbá mi sọ pé kò wà responsible yín lẹ́wà responsible má bínú ìjọba ọlọ́pàá mo disturb yìí ó dàbọ̀ ẹ kó ẹyin sọ̀hún dà àǹtí kí ló dé mò ń polówó ọjà fún yín ni. wo kì í ṣe pé bó ṣe lọ yẹn ló ń dùn mí àbí bóyá kámi mọ́ ló ń dùn mí kí ló kàn pẹ̀lú kámi mọ́ ìwà mo ń sọ pé ó pa action mọ́ mi lára bó ṣe wà yẹn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ burúkú sí bí ayé ẹ̀ kò tó bá rí mi a máa sá lọ ni.